gẹ́gẹ́ bí prof ṣe sọ bí dr naibi wọ́n ṣe parí ọ̀rọ̀ yẹn náà ni ọ̀dà nípa pé àwọn tó ń ṣe okùnfà indoctrination ní àwùjọ so indoctrination lè sí kò ní yé máa ṣẹlẹ̀ ọ̀sẹ̀sẹ̀ máa ṣẹlẹ̀ kò sì ní yé máa ṣẹlẹ̀ ànábì wa sallallahu alayhi wa sallam nǹkan ogun kan ó dé wá bá ọ wá pin láàrin àwọn sàbẹ ẹnìkan wá bá ọ sọ pé hábì kìsìmà máa yòrá àdùbí àwàjọ́wọ́lá etí ànáṣà etí ó jẹ́ pínpín yìí yi o oju ọlọ́run kọ́ ni wọ́n fi pín ilé ẹ̀tọ́ ọlọ́run sọ̀rọ̀ là àlèwọ̀ sọ̀rọ̀ sọ wípé tí ẹnìkan bá ń tí o ṣe déédé tẹ̀mí mi ṣe déédé sọ̀rọ̀ là àlèwọ̀ sọ̀rọ̀ ànáṣà wa kan Islam so tí túmọ̀ sí pé láti àsìkò anẹ́sà sáà náà ló fi bẹ̀rẹ̀ kò sì ní yé máa bẹ̀rẹ̀ kò sí lópin anẹ́sà sáà sì sọ tàwa lólobó lórí pé inna al-islam bada'a ghariban wa saya'udu ghariban kama bada'a fatuba lil ghuraba alladhina yuslihuna ma afsada an-nasu min sunnati islam bẹ̀rẹ̀ pẹ̀lú pé ó àjòjì yóò tún padà wá di àjòjì táwọn èèyàn kí àlìjánà kọ́ máa bẹ fún àwọn tí ń ṣe àtúnṣe nítorí àwọn èèyàn ti bàjẹ́ ní súnà ni so kọ́lọ́n kọjá káà náà wà nù wọn àti wà nù wọn ọlọ́mọ mu àpò mẹ́ lórí títí àtúnṣe lórí súnà àwọn sàlám náà ní ta fi jókòó àti sàlám sọ àdé kan pé láti kó mo sá àìlà aláṣọra rẹ̀ náà òpin ayé ò ní tì dé àfi lórí àwọn èèyàn kan tó bá àwọn burú jù náà dà àti sàlám fi fòfà ó sàlàyé oríṣiríṣi fún wa nípa táàmù rí mo lóbẹ̀ ni wípé ìkọjá àlà indoctrination tí ò lè lópin ni táwọn èèyàn kan sì wà fún nìyẹn ṣùgbọ́n gẹ́gẹ́ tí sheikh wa sọ àwọn míì ń bẹ tó jẹ́ pé ọwẹ́ àlè sọ́nù àwùjọ yìí ó ti wà nú àwọn tíra àwọn kan bẹ tó yẹ kí wọn rẹ kálífì ni wọn wọn ìṣe muslim wọn ti criticize everything ní islam quran látòkè délẹ̀ wọn criticize sunna látòkè délẹ̀ wọn criticize tarikhul islami islamic history wọn criticize látòkè délẹ̀ tẹ́lẹ̀fẹ́ lomiin tí ọba ní ìgbàgbọ́ sọ́dọ̀ ọ̀dọ́ wa ń kàrà yìí ọ̀hún à tó sì ní ìgbàgbọ́ òdodo báyìí. so àwọn èèyàn kan wá ń bẹ fẹ́ pé sọ́ọ̀sìsì báyẹn ni wọ́n ń kà fẹ́ pé yọ ọmọ fa wàhálà nínú ọpọlọ àwọn ọ̀dọ́ so inú tó sì máa ń fa náà ni pé àìmọ̀ kan bí ṣèkú wa ti sọ ìmọ̀ lu ọpọlọ lásán dẹ̀nà àwọn èèyàn kan bẹ fẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ sìn wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n torí àìmọ̀ kan ti bẹ fún wọn wọ́n tún ṣe nǹkan míì kọ̀mẹ́sìn ọlọ́run sì sọ fún wa wàrà àbáníyàtà ni tẹ̀dàrú ha ما كتبنا عليهم إلا ابتغاء رضوان الله وما رعوا حق رعايتها àwọn tí wọ́n ti pàdé náà àwọn christian ní aláwọn òní lóbìn ìpínlẹ̀ òní lọ́kọ ọlọ́run ní àwọn wọn dáálẹ̀ láàrin ara wọn àwọ ọlọ́run àti ilé wọn lórí bẹ́ẹ̀ àkọ́kùn bẹ́ẹ̀ ṣùgbọ́n náà nínú àwọn mùsùlùmí tí wọ́n kàn wo nǹkan kan fìgbé àìlè ah, náà dáa ẹja mọ̀ sí lọ ntí ó sọ fún problem yẹn náà ní ti dr naibi ti sọ nípa pé ìmọ̀ tó jí lò nípa Islam nínú tó fún wọn tó parí pé àwọn èèyàn kan bẹ́ẹ̀ àwùjọ wa afẹ́ akọ̀ ọjọmọ islam ni kọjọmọ islam ni wọn ní personal desire wọn ní tí wọn fẹ́ wọn ní pursuit wọn ní tí wọn wá ẹlòmíì owó ni ẹlòmíì òṣèlú ni ẹlòmíì èkó ni lóríṣiríṣi tẹ́bá tí wàá sáká bẹ́ẹ̀ sì wọ́n á mọ influence ẹ̀sìn yẹn tó fi lè bàjẹ́ pé tiẹ̀ ń wà yẹn wọ́n lè achieve ẹ̀ so inú tó máa ń fa indoctrination yẹn so àwọn mi bẹ̀rẹ̀ pé wọ́n máa follow ẹlòmíì nítorí pé ìmọ̀ tó nínú solution náà ni wọ́n ti suggest fún wa ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé ìmọ̀ tèmi gángan kábíra wa léèrè ẹnì kọ̀ọ̀kan ní mùsùlùmí kó bẹ̀rẹ̀ léèrè pé ìmọ̀ tèmi gángan ṣé mo ti ní mà tí ó mú àìmọ̀kan kó wájú mi ìmọ̀ etí ìpín ọlọ́run sọ fún alẹ́ sọ sọ́lá ìpín wà kó rọ́bì zédí ní ìlànà so ká máa ṣèwádìí lórí ìmọ̀ ká máa dùn kalẹ̀ lásán Quran wọ́n ti tu sí oríṣiríṣi èdè English wà bẹ́ẹ̀ Yorùbá wà bẹ́ẹ̀ àbúrò ìmọ̀ Mikael ó sì translate tó dáa gan ó tún fi ọmọ sí ó tún wọ àmì ó tún wọ fún wa sùúrù yẹn ká máa kà ìtọ́ba àrùwá lójú ká máa gbé sí àwọn aṣíwájú wa láti pé kí wọ́n mọ̀ lẹ́yìn ìgbà náà tí n bá nímọ̀ ká fi kọ́ọ̀yàn ojúṣe mùsùlùmí ni ó kéré jù ní ọmọ rẹ ó ṣe ọmọ rẹ lọ́kọ́ ní fatiha gbogbo ẹni tí bá ń kọ táyé epo ń bẹ ọmọ ìgbàládá lórí wọn ìjẹ́ tí wọn náà máa sòfin kọ́ọ̀yàn ẹlẹ́ẹ̀kẹta ká ṣe ìpèpè yàtọ̀ sí ìkọ́ọ̀yàn ní nǹkan lásán ká ṣe dáwà tọ́jú dáwà ìsìlámíyà gbogbo tá à ń ṣe ní ìsìn tó bá jẹ́ pé inú rẹ́díò ló ti ń jáde ẹ̀wò millions of people ti ọgbọ́n ẹ̀wò ru ládàtàgbà lórí ẹ̀ ṣùkọ́lọ̀ nǹkan máa ṣe rọrùn fún wa èyí tó jẹ́ parí ẹ̀ òun náà ní pé kí àwọn ẹgbẹ́ Islam kọ́ máa wà ní irú inú àwùjọ tá a wà yìí àwọn kọ́ńtì mi ń bẹ fẹ́ pé wọ́n ń kíta fún Islam nínú Saudi Arabia gọ́ọ̀mẹ̀ntì máa ń kíta fún Islam nínú ilé àti níta wọ́n sẹ́ndì billions of dollars wọ́n ti ní wọ́n ti ní eh, bọ́jẹ̀tì fún lọ́dọọdún ni fún Islam níta Islam nínú ilé irú àwọn yẹn wọ́n ti take decision ti àwọn ọ̀fẹ́ bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ pé wọ́n di pressure group lọ́jọ́ iwájú tí wọ́n tí wọ́n tí wọ́n tẹ̀ ìjọba rè ṣùgbọ́n ní àwùjọ tá a jọ wà tí ò sí pé ìjọba ní kíta fún Islam káwọn ẹgbẹ́ ọmọ dìpọ̀ mọ́ra wọn káwọn ọmọ dìpọ̀ mọ́ra wọn ẹni tó bá sọ olóko kò sí wọn bẹ́ẹ̀ ẹni tí ò bá sọ olóko kò sí wọn bẹ́ẹ̀ kọ́tà máa jẹ́ pé kálukú òun ọlọ́run lọ kọ́